così, così e sì. afojusi ọ̀nà ẹ gbà bẹ̀rẹ̀ ibi tá fojú sí o ọ̀nà ẹ kò gbà bẹ̀rẹ̀ níbi ìsinmi ni mo lọ fúngbà díẹ̀ tó dé. ọgbẹ́ inú mi bàjẹ́ ọkàn mi kòrò tá a wà lóògùn tá a fi wé. Olóòtú! Olóòtú! ẹ pẹ̀lẹ́ o. ẹ jọ gẹ̀tìmá mi ń kọ́. umaru gẹ̀tìmá yín kò sí ẹni tó ń jẹ́ umaru ń bì òkèlè lórúkọ tèmi èmi mo sì ń sọ ibi. sọ bíbí báwo ẹ jọ ẹ pé gẹ̀tìmá mi jáde umo. umaru bò ẹ wọ kò sí ẹni tí ń umaru ń bì ni security bí òkèlè sì ni orúkọ tèmi kó má jẹ́ pé second house lẹ́ ń lọ ti yé yín. umo ni security nílé yìí dẹ́ni nílé mi àti mi pẹ̀lú umo la ń gbé báwọn tiẹ̀ ṣe jábọ̀ ló ti wá kí ló ṣe nínú ilé. wọ́n sì máa ń sọ ara tán máa ń sọ pẹ̀lú ọjà gbígbé kílọ̀bù rẹ̀ ẹ́ àmọ́ bóyá ti súnmọ́ láòdù ní báyìí nìsín àbí ẹ ti lọ súnmọ́ rẹ̀ ẹ́ ọlọ́jà ń jẹ yìí ọ̀tọ̀ nílé tẹ̀ lọ só ti yé yín ẹ máa lọ lẹ́ẹ̀kejì kò ṣe bí nílé ọ̀dọ̀ yín. kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ìnáwó ṣé lawrence gbọ́ òyìnbó sílé láìsọ fún mi ni ẹ wo àwọn eh, eh, ọ̀gá tó wà èmi àtọ̀gá nìkan la wà ń bí àbí kí ni gbogbo eléyìí náà. ok fine ẹ kọ ọ̀gá yín síta. ah ó tiẹ̀ da ọ̀gá náà ni wọ́n wọ́n wọ́n wọ́n dé yìí o. Ah, ah, sá. kí ló ń ṣẹlẹ̀ mò ń gbariwo ẹ̀. ẹ ṣe sá o wọ́n kàn sáré dédé mo sàgbọ́n tán pariwo ẹ ò márùn kan àbí nǹkan mo bá jáde mo bá ní à tálẹ́ dòde wọ́n bá ní à tẹ́mi pé márùn jáde pé ilé àwọn ni mo ní à ilé yín bá wò pé bóyá ilé kejì ni wọ́n lọ ní wọn nǹkan tó yẹ à uncle ẹjọ́ ta ni and moreover ṣé Lawrence gba àwọn èèyàn sínú ilé yìí láì dẹ̀ sọ fún mi. excuse me yes. this is my house. your house this is my house and my dad built this house for me before he died. ah ẹ ṣé bíríkìlà ni dáàdi yín ni àbí kí ni gbogbo eléyìí òkèlè sá ó lè jẹ́ pé ṣe ni wọ́n ṣe mistake ó lè jẹ́ ọ̀dà ṣáàgì wọn lọ. èmi náà ti sọ bẹ́ẹ̀ ọ̀gá ọjà ni o àwọn ọmọ ọlọ́jà tó máa ń kó club ní ọjà ni o. ẹ jọ ń tọrọ ọlọ ẹ bá mi pe Lawrence jáde. èmi ọmọ ẹ̀ tó ń jẹ́ Lawrence èmi ṣe ra ilé yìí ni that was about two months ago. níbo. mo mo dẹ̀ ní dọ́kúmẹ̀ntì lẹ́yìn everything gbogbo dọ́kúmẹ̀ntì lè pàpàtà. dọ́kúmẹ̀ntì. yes. ilé. ilé wo. Ah, kí ló kẹ́ wọn. sọ́kùnrin. yé jí jí máa sùn eléyìí sùn ni o ọ̀gá ọ̀rọ̀ ti dákù ọ̀rọ̀ ti dákù ọjà ọjà ọjà ọmọ ọlọ́jà ọmọ ọlọ́jà àfẹ̀yìntì wọn wọn ò gbé wá dúró ẹni kan fẹ́ wá lójú àtànà fi sẹ́yìn. Compassion. Ah, ah, How far tomorrow CDS now? I ah, will go go. Ah, love show. I'm sorry, but <laughs> why to? Why to? Why to? Why to? Why to? ètùlé lè ṣàìjọ fọlákẹ́mi mi kọ́. wà àwọn ọlọ́jọ́ kò sí kọ́ náà bẹ́ẹ̀. bébì nǹkan. gbogbo wọn nìyẹn bẹ́ẹ̀. wàá ṣe ìròyìn àwọn àwọn ará létà lórí ẹ̀wọ̀n àbẹ̀. ọmọ sí àwọn ọmọ ìlànà bá wọn máa ń gbẹ kó. pẹ́ẹ́ pẹ́ẹ́. Hello. What's up, bro? Okay. Right. Okay, I'm fine. so how far are you? Fine. Báwo dẹ̀ Mo wà òkè, as in báwo ni ṣé wọ ti sọ̀rọ̀? Tí mọ́mí ò yẹn kò problem náà, wọ́n ti ṣàlàyé fún wọn, so. Kí ni wọ́n sọ? Kí ló fẹ́ sọ? Nǹkan tí bá sọ fún problem yẹn. Ah, Ẹ̀yìn yẹn náà ti dà so kí ni next step ń mi ṣe tó ṣe bẹ́ẹ̀. wo gbẹ́ni ìwà kan máa sọ pé ṣọ́ọ̀ mi ìsẹ̀ ṣọ́ọ̀ mi ò mí ìsẹ̀ rárá o I swear down. kí ló yẹ kí ló ṣẹlẹ̀ tó yìí nìyí. Ah, mi ò mí ìsẹ̀ kí mo fẹ́ mí ìsẹ̀ fún ṣé o fún mi lówó kan tó special fẹ́ mí ìsẹ̀ lé lórí. wọ́n ti yẹ kí gbogbo ọ̀rọ̀ ti tẹ̀ owó owó owó owó ní all the time ṣé tó bá lówó òun tán náà ṣé òun ní lọ́kàn tó máa fẹ́ ni. ẹ jẹ́ kí n tẹ̀ sí lówó òun náà make I get the many face. wàá lówó náà tàbá sáà tán náà a máa ríṣẹ́ náà we'll be fine. àtiṣẹ́ àti sapt àti gbogbo nǹkan tó ń sọ yẹn tèmi tí mo fẹ́ máa gbọ́ for now owó ni àwọn money matter sade yesu. no <laughs> this our. hey you go give am money now you know as e dey go for this. how much be alawi. Eh, how much uh, you are ah, ah. I understand, but try find him something, Simona. You know, you know how it's been now. Oh, last last, last last, last last. If I don't miss you. And what may we play? <laughs> Sabi play. Go use money play. Oh, you allow <laughs> me. Ṣé o máa ń gbé tẹ̀lé ajá rẹ̀? I lost the lọ sí káàpù káàpù rẹ̀ chill síbẹ̀ náà. Ó tẹ̀lé dúdẹ̀ kí wọ́n No, ń káàpù. Mo ò cheat gẹ̀rà now? ó ṣàlù bí màtàwọn ọ̀rẹ́ mi à ń ṣeré lọ́wọ́ lóde tí ó fẹ́ fún mi lówó ti bá ń bọ̀ ni. gbogbo òjijì owó lọ báyìí ṣe tó fẹ́ lọ gbowó káàdù. <laughs> wàhálà ìbọlọ ṣe kó mọ̀ fọyẹ if you wan give me money me i go follow if you no give money abẹ́ ẹ̀ ní mi jàre. mi ká lè gbé e àná. lè go. Um, nǹkan tí mo ti rẹ́ kò bí àmọ́ mo fi nǹkan máa lọ sí cds but mo feel somehow mo rò pé mo ní Bára mi ṣe kìí ṣe. Lizzie, o dẹ̀ bá mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Bá mi bá sọ̀rọ̀ náà. All this while mo ti ń bá sọ̀rọ̀ ń gbé ló tiẹ̀ fún mi chance. Ó kàn máa yí mi báyìí mi báyìí mi báyìí. Service ló ti fẹ́ parí. Mo dẹ̀ ti ń bá sọ̀rọ̀ náà kò tí ì service yóò kò ní mo fẹ́ wá wá délé. Dre, ọ̀rọ̀ yìí gan yìí mi lẹ́nu. Mo Because gbogbo àtàwọn service lè mọ̀ pé ìwà àti Tòkunbọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni like best friends. So what else are you going to do? I But if that is the case, to put vocation money I know that. Mama, now you know better love better if you are. Pẹ̀lú why are you taking time? Dre, but onísọ̀ lẹ́nu ní No, seriously onísọ̀ lẹ́nu ní Because several times. Mo ma jẹ́ ká máa bọ̀rọ̀ ìwà bá ṣe ń bá lọ. Ṣé òun bá yín mm-hmm. bá ẹ́ she be best friend ẹni at least kó tiẹ̀ fún mi connection ẹyọkan àbí méjì after service ìyẹn ní máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Hmm? connection. ẹ nà. ọ̀rẹ́ ọ̀rẹ́ connection ló kàn sọ bíi pé one small cheap talk ló ń sọ <coughs> Debola connection do you know how long I've been friends with him. Yeah mo ti ń bá sọ̀rọ̀ connection tipẹ́tipẹ́ tẹ́ pé ó kì í kept posting me ẹ má wọrí ọ̀la ẹni kìnnìkan kìnnìkan yes kò sí kankan wo jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ ah, jẹ́ ká bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ ká bẹ́lẹ́dàá wa kó tó bá ti parí iṣẹ́ kọ́ lọ́run kó wọ́n lànà ìṣúná tó wà fún wa níṣẹ́ tó bá dúró de lè kò sí kankan o there is no way here. ọ̀gá àbí ṣé mo parẹ́. Alice ah, ah, ẹ̀wọ̀ yín girls ẹni sùúrù o ẹ ṣe sùúrù kó ṣe pé mi ò ní connection ìwọ náà mọ ẹ̀yàn máa ní connected bó mm-hmm. ọkọ tó ṣẹlẹ̀ ni pé tèmi bá dé ibi bẹ̀rẹ̀ tí bá ti ń ṣiṣẹ́ mo ní láti ṣiṣẹ́ for a while now kí tó lè bring me in mo ṣe pé mi fẹ́ bring me in na but I have to work for a little while mm-hmm. ṣé ti yé ibẹ̀ má wọrí má wọrí ní sùúrù I will bring you in. olè ṣe fẹ́ gbọ́ kò jẹ́ wàhálà yìí owó owó owó owó ló máa ń pariwo all the time mi ò mọ̀ bóyá èmi pé bóyá èmi ò lè lówó ni. o tó bá já aspect yẹn ni wàhálà ìwò parọ́ tó kú bọ̀ ọ̀rẹ́ mi ó lè mówó nínú transformer <laughs> màmá láìpẹ́ owó kò. mr aropin ẹ̀dá ẹ jẹ́ ká ṣe fàájì fàájì làwa ṣe mí báyìí tẹ́ bá ti lówó ẹ padà wá. àgbọ̀ má ti wà òkè. ọ̀rẹ́ mi àdúrà tó sọ ohun gangan abẹ́lẹ̀ dàrá ohun gangan ló má tàjù lọ́wọ́ tàwa yìí. better every man for himself. ọ̀la ọkọ mi. Báwo ni ṣé àlàáfíà? Àlàáfíà lèmi náà wà. Báwo lọ? Àwọn ọ̀rẹ́ mi kò tọ́ wá bá mi sọ̀rọ̀ lẹ́nu. Ìgbọ́n náà. Ọ̀rọ̀ ẹ̀yìn kọ̀ bíi pé yà bọ̀ ṣó ti padà sí service. Ayọ̀ ti yá dáadáa. Oh, it nǹkan kan ò ní ṣe gbogbo yín báyìí fún wa lágbára Ọlọ́run. a ní náwó ìbànújẹ́ lẹ́yìn lórí gbogbo tá a bá ná lẹ́yìn ọmọ alórí báyìí ó máa fùnà ẹ̀yin náà máa wá ṣọmọ fún wa pẹ̀lú kan. good news okay I can't wait to hear that kí ló ṣẹlẹ̀. really? uh <laughs> -huh. And who is the guy? Shock ma like it. Eh? Huh? Okay. That's a good news. Alright. Ṣo ti mọ́lé ṣo ti mọ̀nà shan eh? Ṣé Show í ṣàǹjọ̀nù? Show o ṣo ní jìbìtì? Ṣé o <laughs> Ah, ó rò pé gba àwọn èèyàn tó yí tó rìn kiri pópó yẹn ó rò pé gbọ́n náà lèèyàn ah, jọ ṣàánú mi ọkọ mi àǹkẹ́ so gba owó ní ká máa rí tẹ́ẹ̀ ní báyìí. ṣọ ẹ ẹ àwọn mi ti ṣe tán o olúwa ṣe o. <laughs> láyọ̀ ló máa dé bá mi àmì ah, lè wait kò dé ọlọ́ọ̀ mi lè wait rárá láyọ̀ lùmọ̀dé kankan ò lè ṣí ẹ̀ wá bẹ́mi náà láyọ̀ àtàlàfíà okay darling bye love you. Ah. ẹ bá sọ mọ́ mi o. Ah, ìyá mi. Yes, ma. Ọ̀rẹ́. Ẹ kọjọ́ mẹ́ta mọ́. Jàre. Yes, ma. Ṣẹ́gun Afọlákẹ́mi. Wo, o ní mo ṣẹ̀dá sọ̀rọ̀ tán sísí lórí fóònù. She's fine. Matter of fact, òun náà ní pẹ́ ṣe tán. No service to matter. And good news to share pẹ̀lú mi sìn. I can't wait to share everybody that cares to listen. Okay. Only tó ń bá ti ń bọ̀, òun fiancé òun. Ee, congratulations ma. Thank you. Thank you da. Tiẹ̀ náà máa da alágbára náà. Àmì o. My máa Um, Are you going far? No, just sáré àkọ́ńtà ni mà. Ṣé ọ̀dọ̀ ìyá Fúnkẹ́? No, ọ̀dọ̀ àbúkí tó wà lókè mẹ́rin. Ọ̀dọ̀ ta ni? Ọ̀dọ̀ àbúkí tó wà lókè mẹ́rin. Oh, good jọ má do tó bá ń bọ̀ jẹ́ kúkú fòkù pọ̀pẹ́ méjì sọ fún yà Ronke pé kí ni park um, drink tí mo rà ó bá mi fọ́ ọkọ̀ wálé. ọ̀rọ̀ àtẹ́ṣẹ́ ọ̀ṣẹ́. torí pé ẹ nà mí lánàá ìyún ni kí n mọ̀ fọ yín lẹ́nu lẹ́nu. Ah, kò mà sígbà tí mi bá ti ń lọ́wọ́ tiẹ̀ mm. <laughs> àbókì mi ló jẹ́. kọ́sọ́mà mm. dáadáa ni ẹ omiyan aláàfin dà máyégún ló gbé lọ báyìí. òkèlè bàbá um, ó ní aṣọ kan tó ń rẹ́ nísìn wọn láwọn ọmọ ìbàdàn ló máa ń wọ̀ jù. aṣọ kí lorúkọ ah, ṣé è ṣe Balenciaga ó orúkọ ẹ nìyẹn sẹ́yìn double seat ni mo dà ó. mọ́rì mọ́rì kọ́kọ́. òwúrọ̀ yìí ọmọkùnrin yìí ṣe ń ṣe sí security ẹ̀ ṣé o bó ṣe jọ ń ṣe eré bó ṣe ń rìn ilé ni wọ́n ṣe ń gbọ̀n àfi bíi tẹ̀gbọ́n sábà. Hmm. Ah! Ah! Hmm. six five a máa kà náà náà jàgábà ńlá rèé hmm. ẹ lè jáde látọ̀dọ̀ King Sunny Adé ẹ jọ ẹ rùn ó kélé wọn ni ibẹ̀ ẹ̀kọ́ ló máa wà náà ah, aṣọ fẹ́ máa ṣòjóró ni bíbá ìlú yẹ kó wà. ọ̀gá gbogbo ẹ ọlọ́wọ́ mọ̀ fàyàn sẹ́yìn pàṣẹ lọ́wọ́ ajílẹ̀ fà àpàlà sẹ́yìn. bíbá ìlú yẹ kó wà òkèlè má ṣòjóró fún mi. àmì ìṣòjóró wa ọ̀gá yìí ìṣòjóró. Mami, ó fọ́ ní sílẹ̀. Ṣé mi kọ́ aṣọ ni? Aṣọ kan ni ìyàlẹ́ ah. ọ̀tọ́jì ẹ ti lọ sí rúùlù bàbá yín sí ẹ so ẹ̀yin náà ti bó ti ṣe rí ìdílé tẹ̀lé ẹ̀ lè délé lọ́wọ́ nǹkan kò ní ṣẹlẹ̀ kankan nìyẹn máa máa rí ní báyìí inú mi máa máa ẹ̀yin náà máa bá mi láyé àtàwọn <sighs> mo fẹ́ kẹ́ wá di kinní kan mú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó gba tẹ́ wá ń skill tọ́lọ́run tún bá yín ṣe tó jẹ́ wípé ìwé ìwé i mean ẹ̀tọ́ wọn tún jọ post ní sísẹ́m um, kí wọ́n pè láti lọ serve that two guys lucky ṣe ni mo mọ́nítọ̀ yín mo mọ̀ wípé ẹ mọ̀ wípé mo ní àwọn tí mo yàn tì yín tó bá yín mọ́nítọ̀ yín. yá mo ní kó máa ṣọ́ yín gidi fẹ́ pé wọ́n fún mi ní bọ́ọ̀dù pàṣẹpẹ̀ méjì má ti separate yín pẹ̀lú ọlọ́run má ti separate yín pẹ̀lú ọ̀rẹ́ yín oh, ṣé dárúkọ àwọn tó mọ́nítọ̀ yín fún yín. yes ó gbà mí gbọ́ òdà wọ̀nyá tó ń trust yìí ṣé ẹ gbà mí gbọ́ now nǹkan tí mo fẹ́ sọ ni mi ìfẹ́ gbé ayé ohun tó wọ́n mi ò tó àfi gàngàn fà á kì í ṣe ìwà tó yẹ ọmọlúàbí mi ò fẹ́ ìgbé ayé if I can't be them I join them no you don't need it mi ìdẹ̀fẹ́ ìgbé ayé I use what I have to get what I want uh, go into the world and represent we your parents well. Yeah. On that note, I have a surprise package waiting for the three of you. Wow, really? Yeah. Lọ put tí má sọ fún ni, orí àti ìwú kọjá fìlà yín nígbà tẹ̀ ṣe fi wà ní camp. So mo fẹ́ sọ lójú ẹ̀yin The three of you, you have your jobs waiting for you. Wow! Thank you, mommy. Thank you. I did Adetokubo. Yes, mommy. Omano resumes office ex-governor. I'm sure you know his company. Yeah, tó like the Gravity Club Kobai. Ọmọ? Yes, sir. Èyí tó wà ní Ajah. Ọmọ Mega Chicken. Yes, ma'am. Right behind it. Wow. That block of, you know, he owns it. Yeah. So you just want to share it. Wow. Congrats. Mommy, are you for real? Yeah. Thank you, Mom. I'm grateful. Thank you so much. Thank you. Thank Alice. Smile. Ìwà àtọ̀rọ̀ Ah, mi ì mọ̀ bóyá ó ti ṣe òfò fún yín nígbà tẹ wà ní kàǹpé ọ̀rẹ́ mi ni Commissioner Adéròmú. Ẹ ah, yeah. ó máa ń Yes oore tí ẹ̀yin méjèèjì ní. Thank you, ma. you, ma. We my God. so ẹ máa fún mi lókun ṣáájú àbí pé màá ìgbà ẹ̀ lè ṣe máa níyẹn kiri kan ẹ̀ tá ẹ̀ sí i nù. So congratulations. Thank you, Mama. Thank, thank you, Mama. Thank you, Mama. Really appreciate. Thank you very much. I've been disappointed. I've been thank you. I'm so happy. Mommy, ẹ jọ̀ọ́ fẹ́ pray people kan lọ́wọ́ yín. Ṣé a lè resume iṣẹ́ after wedding ọ̀rọ̀? Hmm, ẹkùn, èmi mọ̀ tẹ́lẹ̀ wípé ẹ máa fẹ́ parí gbogbo ètò ìgbéyàwó yẹn kẹ́ tó lọ sẹ́nu iṣẹ́. <laughs> Eh, matter of fact, èmi àtàdínrún mú náà ti sọ òun ni chairperson wedding ẹ̀ so ọmọ èjì náà dẹ̀ máa wà níbẹ̀ so kò sí problem. Oh, I can't <laughs> wait. Nice one. Again. then. That is settled. So you méjèèjì gbọ́ lẹ́fọ́ introduce Mr. Right sí. Ṣẹ́rí mọ́mí, kẹjá ẹ jẹ́ ká fi ti Alice sẹ́gbẹ̀ kan. Ṣẹ́rí tẹ́lẹ̀ ètì, òun ni kẹ́ bá sọ̀rọ̀ because I think something is wrong with her. Oh, oh. Yes babe. Àfojú burúkú mi mọ̀ kọ́ tí mo sọ. Ó ń ṣẹ́jú sí kí ló dé kí ló ṣẹlẹ̀? Ó tún mọ̀ ọ́. Ó mọ̀ ọ́ ó jẹ́ ìjẹ́wọ́ ojú ó jẹ́ dáṣọ rẹ̀. Ṣé orí mo ní wọn sọ́wọ́? Báwo ni ṣé kí n match make? Ọjọ́ sì máa match make tó máa láìpẹ́ o. Ṣé àbòyá tẹ ní mọ́ ni? Mọ́. Ó yẹ kí ọ̀gá nígbà nígbà máa fẹ́ mi kèlé jẹ́ sómi ní match make wèrè fún yín náà. Ṣé ìṣẹ̀lẹ̀ ṣọ́wọ́ àbí òsì? Sọ́lá báwo ni. ó fẹ́ rí náà kò sí wàhálà jẹ́ ká jọ jókòó ká jọ sọ. Um, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni pé ẹ ṣe gbogbo ìtọ́jú tẹ̀yìn tọ́jú mi ní àtìgbà tí mo ti wà lọ́dọ̀ yín ẹ ṣẹ̀ṣẹ̀ bí ní pé ẹ mọ̀ mí rí ẹ gbà mí sílẹ̀ ẹ̀ ń tọ́jú mi ọlọ́run á bá mi san yín lẹ́san ẹ ṣé gan. Ah, well ọlọ́run ọba nìkan òun la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ náà wò tí n bá help ẹ ẹlòmíì máa help ẹ. Hmm. Um, ọkọ ẹ má bínú o mo ṣe àkíyèsí kankan ni ní àtìgbà tí mo ti débí báyìí kò sí ìyàwó kò sí ẹbí kankan tàbí ọ̀rẹ́ tó wá yín wá yàtọ̀ sí ẹ̀yin àti security tẹ̀jọ́ ń gbé then èmi tí mo tún wà lọ́dọ̀ yín bí báyìí and over bí ẹ̀yin àti security yín ṣe máa ń ṣe máa ń ṣe bí ọmọ ọ̀yà ṣé ẹ̀ ní ẹbí kọ̀ọ̀kan ni. ṣùgbọ́n ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ọ̀rọ̀ tó lágbára ni kò kí ṣe wípé bí a mọ̀ lẹ́bi àbí mò ń yára àbí mò ń lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ kìíní àná ẹ jọ tó lọ́wọ́ ẹ ní sùúrù fún mi. I no problem really no wahala. kí ni mí ni gbogbo lọ́jà láti wà mí báyìí ẹ kí ni mí ni nọ́ọ̀sẹ̀sì. sir èmi rò pé accountant ti ṣiṣẹ́ lórí ẹni torí ẹni mi ṣe bọ́dà láti wò sá. o rò pé accountant ti ṣiṣẹ́ lórí ẹni sá òun ló ṣe mú wá mi. ẹ má bínú sá. I you not the company secretary ṣé kò yẹ kí wọ́n kókó kókó wo kó tó gbé wá fún mi. ó yá lọ́wọ́ ká lọ́sọ̀rọ̀ fún mi jọ. nonsense. ṣe rí àwọn pípọ̀ yìí tẹ̀yàn bá fi ọwọ́ lọ wọ́n máa jẹ yòó ni. Oh, it's alright it's alright. uncle reason tí mo fi invite yín ò ní wípé àbúrò yín ṣẹ̀ṣẹ̀ gbàràdà. <laughs> gbàràdà bíi ti báwo kò yé mi. mo fẹ́ good news kan. àwọn ti àbúrò yín ṣẹ̀ṣẹ̀ ṣí another branch. irọ́ ni o má jẹ́ kó dùn mí fámìlì wa ti ṣoríire. <laughs> lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. ẹ̀gbọ́n báwo ló ṣe fẹ́ máa. Oh, uncle mo need assistance. Ah, irú assistance wo ni. mo fẹ́ kẹ́ bá mi mójútó bí báyìí. kọ́mí o. ibi tí mo wà yìí. <laughs> báwo ló ṣe mọ̀. the reason is that ilé tí mo ṣẹ̀ṣẹ̀ sábùjá yẹn kò tí ì múlẹ̀ dáadáa ó ti ẹyin so mo fẹ́ lọ mójútó yẹn. nínú gbogbo fámìlì ó ti wò ó pé èmi ni mo ká òṣùwọ̀n tó lè manage bí àbí ó jẹ́rìí ẹ̀ wò ó mo á promise ẹni kankan màá manage bíi débi pé tó bá dé wàá kàn sára sí mi àwọ̀ tèmi le ju títí ẹ lọ ṣáwọn ló fi mú ọmọdé yìí àwọ̀ tèmi máa fi mú wọn wọn á ròyìn fún ẹ tó bá dé. Oh, ẹ ti gbà bí. tó bá ti yégun títí ẹ ó ti yá ọ̀rẹ́ tèmi náà. bó ní ìbẹ̀rẹ̀ lọ́la <laughs> wàá bá mi bí èmi ni máa jí débi. Ah, kò sí wàhálà ah, nǹkan tó ṣàlẹ̀ ní ọ̀pẹ́ yẹn um, tó bá ti di next week máa yanjú yóò sì sí ìyàwó staff mi ó ti yẹ sí. kò sí problem. <laughs> o. Eh, ah, ẹ ẹ eh, kò sí wàhálà eh? <laughs> ó kẹ́ tó lọ. Hello? Accountant. What? You don't mean it. O mean wípé ọkùnrin withdraw ten million naira kúrò nínú company account. Can ni kan tí ọkùnrin fi owó ṣe? Um, Àtìgbà wọn ni irú kan báyìí Are you serious? not accountant kí ló dé tó sọ fún mi láti jọjọ yìí. ó mọ kan tó ṣẹlẹ̀ máa fi Àbújá lẹ̀ tó bá ti di ọ̀la I'm coming with next available flight. ọ̀rẹ́ àkọsí wa náà. ẹni agbójú òkun lé jẹ́ ní agbá o àfẹ̀yìntì wọn wọn ò gbé wá dúró. Hey. Ah, ah! àwọn mo ṣàfẹ́ wádìí nǹkan tó sọ bàbá yín ló wọn jẹ o má dé bẹ́ẹ̀ o. bàbá wa wo ẹ kùn mọ̀pọ̀ ẹ wá kí ló tí bá dàgbà yín mo. ó lè mọ̀ ó dàbí kò yé. Ah. àwọn àǹtí onígúnchì nǹkan hi hello. hi. okay no problem. nǹkan tó dá ṣe wù wọ́n náà gbogbo nǹkan tó da orí tébù yìí lòun náà kà sí. torí wọ́n dá jókòó ni. ẹ tó bá dá jókòó ṣé ìyẹn rán ẹni. ẹ ta làwọn báyìí. ok bàbá yín ló ń wọ̀n yẹn náà jẹ. bàbá wa ló tún wọ̀n yẹn jẹ. ẹ bàbá yín náà ló wọ̀n jẹ. bàbá wa tún wà Lagos mo dáràn bàbá wa ló méjèèjì. nǹkan ẹyọ kan ṣoṣo ló ń wà lọ́kàn mi bí mo ṣe dúró yìí. mo kàn wò pé ayé èèyàn ń pẹ́ dà like ẹ̀yin náà ẹ̀yin ẹ̀yin. ayé mi ti sún síwájú. Ah! mo rántí bá a ṣe máa ń ta ń yẹn pa. <laughs> èyí èyí jẹ yóò máa máa fọ tébù wa jáde. hello. Ah, mo wà mo wà ní side office máa tó dé ọ̀gá ló pè mí. àkáńtà ti pè mí láìpẹ́ yìí wọ́n ní ẹ̀rù drop ten million naira kúrò nínú company account òkú kílẹ̀ tún fi ten million naira ṣe. look here ajẹ́kì ó ti ń bàjẹ́ o nígbà tó fẹ́ kó làbújá tó ń bọ̀ ń bì so o mọ̀ kó yẹ kó pè. ta làwọn tọkọ já wọlé bí àgùntàn tí ò lókun lọ́rùn. gbogbo nǹkan ni wọ́n máa fẹ́ ló máa fẹ́ mọ̀ àbúrò sí iyo e ni. Eh? but kò yẹ kó wá ṣe bẹ́ẹ̀ yẹn ó yẹ kó pè mí pé o ti ń bọ̀ o ẹ́ sórí ti ten million naira yẹn gbogbo ẹ̀ ni máa ṣàlàyé ẹ̀fọ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ fọkàn ẹ balẹ̀ owó owó lọ síbi kankan ẹ wèrè tó pè lákàntàntì yẹn kò mẹjọ rò ṣé gbogbo nǹkan ni màá máa sọ fún ni ibi ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ orí tébù yìí tí n bá ti dé ọ́fíìsì màá ṣàlàyé bí a ṣe ná owó yẹn dó mo sọ sálárì àwọn staff. ẹ sọ sálárì sálárì òṣìṣẹ́ gbèrèwé lẹ́sùn ẹ sọ sálárì òṣìṣẹ́ ọ̀kan ṣé àwọn staff tí wọ́n ti gba sálárì. ṣé wọn ò sọ fún ẹ pé mo kun iléeṣẹ́ àbí mo. ẹ sẹkẹtiri. sọ. sẹkẹ. sọ kí nìkan tó wá ṣe níbà. mo fẹ́ lẹ́ṣọ̀ wọn ni. aṣọ òótọ́ tí ẹ ní ọ̀rọ̀ tí wọ́n sọ ṣá wọ́n ní ìwọ àti ọkùnrin mi fẹ́ra. rárá o irọ́ ló ń pa o a fẹ́ rárá o a kò wá ṣe mítìn bí ni. see as for today as for you are fired. Ah! ṣé wọ́n ní mo sọ yẹ́sì? Eh? ìwọ náà wá sá. no sir. sí ìyó ló pè wá fún mítìnì sá. ìwọ náà wà sá you are fired as well. ẹ ìlú ẹgbẹ́ kojú fáwọn mi ní ṣe báyìí ọdẹ yíyẹ yẹ mi ẹ̀yìn ìlú àwọn ọmọ ṣẹ́. ẹ̀yìn ẹ̀wùjọ ten million naira kọlu kọ́ mi. ó ní ìfọ̀tí ẹ̀ ẹ̀fẹ̀ ayé mi jàbí ẹ̀yẹ mi kàrà sí zero one. àbí. bóyá invest ẹ ní ẹ ẹ má bí wọn kí lẹ́yìn náà fowó ṣe. sá sá ẹwù ẹwù ẹwù ojú mi láàrin èmi àti yín kí lẹ fi ten million naira ṣe táyé ẹ fẹ́ bàjẹ́ yìí ẹ wò gbogbo ń jẹ́ dìde ó dàbí ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ máa sanwó nǹkan tẹ. kí ló fà á táwọn máa kẹ́ gbàdúrà. wọ́n ṣe sùúrù àmà sẹ́tù ẹ̀. kí lẹ̀ sẹ́tù kí ni kò tẹ́ sẹ́tù for the past three months tá a ti sẹ́ndì owó sí yín àrọ́jà àrí nǹkan kan. àárí owó ẹ wá jókòó sí bíbá ẹ sọ pé máa sẹ́tù nǹkan. Ah! irọ́ ni kò jọ. ṣàlàyé ṣàlàyé kó jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé ẹ send six point six point five million. ẹ bọ́ kúrò gba ẹ. ṣóòótọ́ ni àwọn owó máa ń send owó sí. lóòótọ́ ni lóòótọ́ ni. wọ́n send owó yẹn sí company account but um, ara àyà àbíjò yà ń gbà yẹn mo wá ní kí n lo díẹ̀ nú ẹ̀ nítorí pé operation la fẹ́ ṣe fún ìyá àbíjì àwọn ni mo ṣe yá lómi yẹn ọ̀nkú again again ṣé bàbá ní ṣerúkọ báyìí rí ọkú ṣe fẹ́ báyé mi jẹ́ ni. máa ṣẹ́tù wọn. ṣé fẹ́ kẹ́ padà sí square one ni ṣé mo ti wá ṣòro ṣe báyìí ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ dákẹ́ níbi tẹ́ ti bá dé yẹn ẹ kàn ń wí ẹ ń wíjọ ẹ ń wúlò ẹ ń wí gbogbo ẹ látàárọ̀ ẹjọ́ yín kọ́ ṣe nítorí pa tí ń bá yín fà á lẹ́rọ̀ ni ẹ ẹ fẹ́ rán wa lọ sẹ́wọ̀n àbí ẹ mọ̀ pé àgọ́ ti wà ní wàhálà lọ́fíìsì kí wọ́n tó rán wa lọ sẹ́wọ̀n àwa gan a máa sì yín dé ẹ̀wọ̀n báyìí a máa sì yín wọnú ẹ̀ báyìí ọ́fíìsà ọ́fíìsà ẹ wo àwọn ni ẹ wọn ẹ wọn ẹ gbé gbogbo mọ̀tẹ́ mi ò dẹ̀ fẹ́ ká máa fa anything because this is a dubious act. excuse me i dupe anybody i dupe anybody because àwa mọ̀ pé a máa supply wọn lọ́jà àwọn náà kàn ṣe sùúrù. anyway èmi ò lọ́wọ́ tí mo fẹ́ so much for three months ọjà àwọn ò tí ready tẹ bá ti dé station wa ẹ máa lọ explain better so ẹ jẹ́ ká lọ. lọ síbi. station wa ni tẹ bá ti dán ẹ lọ explain wọn tẹ bá mọ̀ nbẹ. Ah, ẹ wò ṣé CEO company ni wọ́n ní kẹ́ ẹ mú wá ni àbẹ́mi. ẹ̀yin kọ́ ni CEO. àbúrò mi ni CEO oh yes èmi ni ceo company officer ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ a máa set kìíní amicably o ti I'm yín sí a máa set. ọlọ́pàá ti kú I náà ó Easy ṣe àwọn ìṣẹ́ ẹ jẹjẹ yìí. kí ló dé kì í ti ṣe kí pé bẹ́ẹ̀ ìlẹ̀ ọjọ́ ọjọ́ ọlọ́pàá ẹ̀ fọwọ́ jọ. ẹ ẹ ní sùúrù ẹ ti fún wa níṣẹ́ ẹ kà ṣiṣẹ́ wa. ẹ jẹ́ ká lọ ẹ̀yin tẹ̀lé wọn ṣe ti I will. I will join you there ṣe ti gbọ́ kékeré ni ṣe bí police station ẹni tí ó ní. báwo ni máa lọ já. ẹni agbójú òkun lé. ẹni àgbà o. afẹ̀yìntì wọ́n wọ́n ò gbé wá. ìwọ lọ́wọ́. ìwọ lọ́wọ́ kí ẹ̀jẹ̀ mi tó lè ṣe irúkọ bẹ́ẹ̀ fún mi. ta ni èèyàn náà tí mo lè fọkàn tán. Ah, ṣé orí òkèlè tó wọ yẹn ìdùnnú tí òkèlè fún mi ò tẹ́ mi lọ́rùn. fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀. sórí táìgbà tí o fi wá ẹ̀ tí o fi faint kí ni kan tó fa gangan gangan kan tó jẹ́ kó faint lọ́jọ́ yẹn. tí mi ò gbọ́ yín. mo sọ́lọ́ ò gbọ́ mi. a ní kò ń gbọ́ yín sẹ́ẹ̀. mo ló ò gbọ́ mi. ọ̀rọ̀ yìí kan náà mo ti ń tẹnumọ́ láti jọjọ́ ẹ̀ o ò dẹ̀ yíra padà màá pè láàrọ̀ màá pè lọ́sàn-án màá pè lálẹ́ mi ò lọ ọlọ́kọ̀dé iná mi kí ló dé Gbémisọ́lá ṣòro mi pè é mi ń dá mi náà jọ lọ ojú lórí ìsọ́lá òun tí òun ṣọmọ kékeré. àǹtí mi ó dàbíi pé ọjọ́ tẹ bá ní pé ẹ fẹ́ rí mi kí n kò sọ ní pé mo ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀ ní rí mi mi ò ní wá. ó tó bẹ́ẹ̀. kí ló dé ní gbogbogbà ọ̀rọ̀ ọlọ́kọ ọ̀rọ̀ ọlọ́kọ lẹ máa ń bá mi sọ ṣé mo rí ọkọ mi ò fẹ́ ni àmọ́ ṣé mo dàgbà jù ni mo ti dàgbà táì ẹ eh, ṣé àwọn ọkùnrin tó wà ta nísìnyí ká fi sọ ìlú ká dákẹ́ kò sọ́kùnrin tó wà responsible nínú wọn òun èmi náà bá ìkẹ́mi náà wà báyìí nà. ìsọlá máa kò sọ́kùnrin tó gbádùn náà gbọ́n kò ṣe má ní ni wọ́n ìsọlá ọmọ pé tẹ́gbọ̀n bá wà láyé ọ̀rọ̀ yìí wọn máa tẹnumọ́ náà bí wọ́n ṣe ń tẹnumọ́ náà inú wọn ò ní dùn o ó mọ̀ pé gbogbo ogún tí bàbá ẹ̀ fi sílẹ̀ fún ẹ tó bá ọkùnrin kan tó máa bá ẹ bójú tó mo dàbí pé wọ́n ń ṣiṣẹ́ dànù ni mo dẹ̀ ní òun bébì kan èmi Àbújá ọ̀la Kánò O gbọ́dọ̀ bí ọkùnrin tó wà bẹ́ẹ̀ mójútó nísọ́lá jọ ń túrọ lọ́hùn. ṣé kí lọmọkọ wálé náà lè fẹ́. ẹ lọmọkọ wálé. kí mọkọ wálé kí má lè. kò sí wàhálà mo ti gbọ́ yín màmá rò. rìnsálà kí ni nǹkan tó fẹ́ máa rò mí. náà sọ fún mi kí ni nǹkan tó túṣẹ̀ fẹ́ máa rò nídìí nǹkan tó bá ẹ sọ. ó tó ọ̀rọ̀ náà bá ẹ sọ ṣòro kò ṣì ni. Ah, ṣé torí òòyọ́ ńlẹ̀ ó oh, ṣọmọ kékeré mọ́ o àsìkò ti tó láti mú ọkùnrin gidi wálẹ̀ sórí kò sí àpọ́nlé fún obìnrin tí ò ládé lórí kò sí bó ṣe lè wù kú rí we need a man in our life kò sí ó máa nídìí ọkùnrin ni ó ò lè dálé ayé ẹ̀ ṣe ayé ọkùnrin yẹn kò sẹ́nibọ̀dì tó lè fíìlì ẹ̀ afọkùnrin náà ni tó bá sọ pé òkè ó fẹ́ lóbìnrin ìgbà kìnìkan kìnìkan kìnìkan you will still need a man in your life one way or the other gbogbo àwọn properties tí dáàdi ẹ fi sílẹ̀ o ò lè dá nìkan mójútó o ó máa nídìí ọkùnrin ó máa nídìí aṣíwájú tó máa máa darí ẹ ó mọ̀ pé gbogbo bó ṣe ṣe yílà yìí lò bọ̀ yìí kò yẹ kó jẹ́wọ̀ nìkan àwọn olóyìnbó sọ pé two heads are better than one tó bá jẹ́ pé o ní ọkùnrin kan nínú láìfẹ́ ẹni o ò ní máa dáṣe gbogbo wàhálà yìí a máa tọ́ ẹ sọ́nà gbogbo nǹkan tó bá mọ̀ á fi yẹ gbogbo nǹkan tó bá yẹ kó o ṣe á bẹ̀ ṣe á máa ràn ẹ́ lọ́wọ́ á máa ṣe so many things fún ẹ. àti Dọlápọ̀ kó ṣe pé mi gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ fún mi àmọ́ pẹ̀lú bọ́wọ̀ ṣe ń lọ àwọn ọkùnrin tó wà níta àwọn èyí tí responsible ló pọ̀ jù nínú àwọn ẹlẹ́tàn kò lẹ́yìn pé mo kéré jù ní pé bóyá láti ní ọkọ tàbí boyfriend àbúrò mi ṣe o fẹ́ gbọ́ tó bá dúró di ọkùnrin tó wà responsible kó tó di pé o marry wàá dúró pẹ́ o in fact o lè dúró for life tó ò ní rí kankan tó bá jẹ́ pé ìyẹn ló fẹ́ dúró dè ṣorí nínú àwọn eléyìí tí ò wà responsible yẹn náà láti marry tó wà reliable gbogbo ọkùnrin náà ò ń ṣe the same gbogbo ọ̀nà náà bàjẹ́ gbogbo ọ̀kan ló burú a sì láwọn kan tó jẹ́ wípé ìbẹ̀rù ọlọ́run sì wà lọ́kàn wọn tó ń ṣe dáadáa pẹ̀lú obìnrin ah, àdúrà lèèyàn máa gbà kọ́lọ́run kó yan tiẹ̀ fún un so mo dẹ̀ mọ̀ pé with time tá a bá farabalẹ̀ ó máa rí tiẹ̀ mọ̀ ọjọ́ tó lọ lọ èmi fẹ́ kó o lọ wá kan ṣe o gẹ́gẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sọ yìí wá ọkọ wá ọkọ gidi o need ọkọ you need a man in your life okay. mo ti gbọ́ màá wọ́n kan tí mo máa ṣe sí i àmọ́ ó kò dàbí ni pé bí àmì ò serious ni bá máa wá kan ṣe sí. very soon then. bó máa ṣe máa ń tijú tiẹ̀ máa ní ẹ̀ ṣe ká sọ wọn ayọ̀ra o kí ló dé èkìtì mi ẹ wò bó ṣe máa ń tijú nìyẹn emit Lawrence Lawrence area sister mi lélẹ́yìn àti Dọ́lápọ̀ ṣùgbọ́n àwọn nìkan ṣoṣo ni olùbádámọ̀ràn tí mo ní. Ah, ẹ ra mi. Ah, ah, ẹ má fọwọ́ látẹ̀lé ẹ ra ẹ káàbọ̀. ṣàlàfíà lè wà. adúpẹ́ máa. ẹ pẹ̀lẹ́ inú mi dùn ó inú mi dùn inú mi dùn. ọ̀gá lọ́rẹ́ ẹjọ́ ilé ìtẹ̀wá ti jútẹ̀ ti jútẹ̀ jù nínú ẹ̀ ìjọ tó lọ lọ ẹ jẹ́ kí mi pè àbúrò rẹ̀ ṣé kò wọ́n ṣe top up ìfẹ́. ṣe ah. <laughs> rí inú mi kọ́kọ́ dùn láti mọ̀ yín um, ọlọ́run tó máa ṣoore fún mi ló gbé mi pàdé Orísanlá yeah, because um, mo ti make up mind mi pé mi ò ní bóbìnrin ṣe mọ́ láyé mi. Ah, kí ló dé. Ah. obìnrin ti break heart mi gan. obìnrin break heart yín bẹ́ẹ̀ ṣe dá tó yìí. so many times ni mo ti gbé life mi lé obìnrin lọ́wọ́ tó yẹ pé wọ́n crush ẹ̀ ni and um, all along tí mo ti wá rìn mi ì rírú rìn sọ́lá rè because spec mi gangan lélẹ̀ hmm, gbà tọ́lọ́run wá gbé òun pàdé mi ni mo fi wá decide pé màá kúkú dúró síbí màá dẹ̀ wá bẹ́ẹ̀ títí ayérayé um, mo love ẹ̀ gan i'm ready to do everything. kódà kò sí wàhálà a jẹ́ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nìyẹn ṣe rí ìrìnsọ́lá bó ṣe wà ọmọ dáadáa ọmọ gidi tá a bí nílé rẹ̀ tí wọ́n kọ́ tó dé tuntun rẹ̀ ẹ̀kọ́ tẹ bá ń wá dáadáa tẹ́ ẹ̀ bá rí òun gangan ló dúró yìí <laughs> ẹ wo ẹ̀yin ṣáà ni màá bẹ̀ lẹ́bẹ̀ ẹ jọ ojú mi dojú ni o ẹ bá mi tọ́jú ẹ o láńkẹ́ ni bó ṣe wà yìí o ẹ̀yin lójú mi ni o ẹ̀yin lójú mi ni ẹ bá ń tọ́ ẹ má tiẹ̀ já sọ̀rọ̀ ẹja àgbẹ̀. ẹ bọ̀ tí mo fẹ́ tọrọ kọ̀ọ̀kan lọ́wọ́ ni ẹ jọ ẹ bá mi bẹ̀ kó má break out mi. ask me fragile gan ẹkùn ń wò mí báyìí ni. òun kó má bèrè ká ti á ti yẹn fúrájà àti tí bá fúrájà ti ẹ̀ flexible. tí tèmi fúrájà ju tiẹ̀ lọ mọ́mọ́ nǹkan tí mò ń sọ. ṣẹ́gun ìwà àti ẹ̀ ò yàtọ̀ sí tissue paper tẹ bá tọwọ́ jù báyìí ó lè dàlù sódì kejì ibi tó fẹ́ lẹ́dí. ọ̀dà tó ṣùwọ̀n ẹ̀fọn kan wáyé kò lè gbé ṣáàtì ẹ̀jẹ̀ àìsàn ẹja àti ṣó possible to break out ẹ. ìwọ bíi ti bá wọ. mélòó la rẹ ẹ wọ ẹnìṣó ẹnìṣó ká ṣe yín lálejò ẹ pẹ̀lẹ́. Ah, mo kórè o. béèrè yes darling. wedding preparation ẹ eh? mi ò mi ò imagine mo imagine bí inú mi ṣe máa dùn lọ́jọ́ yẹn <laughs> bí ọjọ́ yẹn tẹ̀ ṣe máa mo gbọ́n pé látẹ̀ dórí ọ̀tá gọ̀ọ̀sẹ̀ gan bí. Ah! nǹkan tó kàn ṣe mí ni pé wọ́n ní tó bá ti di ọjọ́ wedding gbogbo atọ́kọ àtìyàwó máa ń di newborn baby wọ́n máa wá fáyín yàtọ̀ <laughs> so ní dúró di ọjọ́ yẹn mo fẹ́ gbogbo ìṣúná fáyín sí yẹn. <laughs> Eh, ọ̀rọ̀ kan tiẹ̀ wá sọ sí mi lọ́kàn. what's that? gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n bí nílé rẹ̀ tí wọ́n tọ́ tó náà dẹ̀ tún rẹ̀ tọ́ wípé ẹ̀rùkọ́ tí mo bá ní ìwọ̀n ló ń dẹ̀ tó bá dẹ̀ ní ẹrú òun ló ní ẹrú ah. gẹ́gẹ́ bí ní pé ṣe jẹ́ ọkọ mi sìn like adé orí mi ó máa dá ní pé kí n change ó um, ownership property dẹ̀ bàbá mi sí ti tọ̀dọ̀ ẹ̀ náà ojú tún ní pé ìwọ ládé orí mi no mo well it's good but at the same time mo ń wo nǹkan tí àwọn aláàtàmú máa sọ ní ìfẹ́ situation tó máa fi pé ok um, ọkọ ẹ ti dé ti take over gbogbo nǹkan tó ní i don't like it kò sí problem take over lórúkọ ẹ. kí ni àwọn aláàtà fẹ́ sọ kí ló sọ ni pé ìkan tí mo ní ọkọ mi lónìí mi lè ṣe ìgbẹ́ sí orúkọ ọkọ mi like ó ṣe imagine pé kí nídìí kan kí wọ́n á bọ́ ọkọ̀ mi pé mo nídìí kan báyìí. ó dà bẹ́ẹ̀ ó dà. mo tẹ̀tẹ̀ tí mo ná pé wàá tó sọ fún mi. pé kí ni ẹ. ó wá sọ mi nì. come on. ẹgbẹ́ kíkọ múnà ọmọ yìí dùn díẹ̀ kílẹ̀ fílẹ̀ kí bá tèmi lọ. come on don't talk like that i'm here to stay forever okay. Um, mo kàn ń avoid nǹkan tí àwọn èèyàn máa sọ nípa tó bá yẹ kó insist then that's fine. kí làwọn èèyàn fẹ́ sọ ọmọ Yorùbá ni mo jáde láti lè ọ́ dẹ̀ tún mi lẹ̀ èmi náà dẹ̀ tún túra mi kọ́ onídàání pé àwọn àní pé ìyàwó ló ní owó ìyàwó ló ní ilé ah no na at least má tẹ̀fẹ́ ṣe nǹkan ọkọ mi o adé rí mi o mo nídìí kan báyìí mo nídìí kan báyìí. it's <laughs> okay na mi naa jẹ́ ká gbé gbèsè ká ṣe pàpàpà since tó yẹ pé nǹkan tó fẹ́ ni trust me i love you. Eh? I love you mama. Hey, Asala, Hi, lórí um, ẹ̀rọ ọlọ́kọ̀ yìí náà, lọ́mọkọ wa lọ́mọkọ wa tẹ máa ń sọ fún mi lójoojúmọ́. Ẹ pè mí rí ni pé hello mo ní kí n kí ẹ káàárọ̀ ni o, mo ní kí n bèbá báwọn nìyẹn o ti everything lọ́mọkọ àmọ́ nísìnyí àti mọ́kọ̀dé. Ah! Olúwa ò ṣeun àǹtí mi ò sùn lọ́rùn. Rísọ́lá o ti rọ́kọ. Kò ti rí náà. Fẹ́ pé mi ò tẹnu mọ́ fún òun nídìí láwọ̀ òun rẹ́dí láti ṣe nǹkan kan Rísọ́lá. Eh I'm so happy for you o. Àìbùn àti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ ṣe wọ́n ti ọ̀rẹ́ sọ. Mo plan wedding lẹ́yìn. Àṣẹ ah, possible ni. Ah, kò jẹ́ possible. Lẹ́yìn náà. Kò kò jẹ́ possible. Èmi lè plan ẹ̀yìn. Báwo wá ni? Ṣọ́ọ̀bù ṣé èèyàn dáadáa ni? Ó yẹ ká jẹ wá síbí ìbáyìí ni but ó lọ attend ẹ̀kọ́ yẹ kó wá bíbá yín nìyẹn. ẹ kò sí problem mamora jù báyẹn lọ ẹ tó bá ti dé wọ́n ṣàmù wá sọ́dọ̀ èmi láwọn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ó tọ́ ni jẹ́ kí n béèrè wọn fìyà jẹ ọmọ òkú ọ̀run wọn dẹ̀ kì í fẹ́yàwó lábúrò tèmi gbogbo kọ́ṣọ̀ ti máa béèrè lọ́wọ́ ẹ nìyẹn ẹ ṣó wá ti mọ ilé ṣó ti máa wọ bí ẹ. àbí ìwà òkè fún àyè gan calm guy ni ó wà responsible like it's okay. olùsọ pé àwọn ọkùnrin ò wúlò tó fi sọ pé ọkàn calm ah that's the right choice ló mú <laughs> inú mi dùn. a ah, tó ti nǹkan ayọ̀ ló wá sọ fún mi o máa jẹun o má sọ pé kò tí ń lọ torí tó bá ti wá mi wọn kó ọkọ ni má gbé lọ́wọ́ ẹ̀ o máa sáré gbé báàgì ẹ̀. òsì wàhálà mo máa jẹun. mo ń bọ̀ fóònù mi tó bá tọrọ mi bá pè tọkọ jẹ sáré jẹ sáré mi kọkọ lọ. ẹ ṣe ìrìn àwọn ọkọ wáyé o. pé bóyá kò tún take time ẹ̀ bóyá kò dárò lẹ́ẹ̀kan sí ọ. Ah, ìgbésẹ̀ tó fẹ́ gbé ìgbésẹ̀ tó lágbára ni ìgbà wo ni wà tí ọmọkùnrin yìí ṣèpàdé ara yìí ìgbà wo lè ṣì bẹ̀rẹ̀ eré ìfẹ́ yín tó dẹ̀ di pé o ti yẹ afẹ́ sáré gbé gbogbo ìgbésí ayé ẹ̀ lé lọ́wọ́ àwọn òṣèlè ayé báyẹn ọkọ téèyàn ti ń fẹ́ láti bí ogún ọdún gan-an èèyàn máa dàárò lẹ́ẹ̀mejì kó tó di pé èèyàn ṣerú nǹkan tó fẹ́ ṣe yìí ah no mo ti rò ó dáadáa bọ̀bọ̀ Lawrence tẹ̀dẹ̀ ń wò yìí ó nífẹ̀ẹ́ mi fi òtítọ́ ló ní sinmi dẹ́ni èèyàn tó bá dẹ̀ fi ìfẹ́ hàn sí ọba yẹn téèyàn bá dẹ̀ ní kéèyàn ṣe ìkan gidi fún un kò sẹ́ṣẹ̀ kankan bẹ̀. Ah, àbúrò mi hmm, ìfẹ́ ìfẹ́ ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ṣòrí téèyàn bá ní kéèyàn máa ro bí ìfẹ́ ṣe máa ń já rìnrìn rìnrìn lọ́pọlọ èèyàn èèyàn lè ta ọ̀run ẹ̀ fọkùnrin bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ Ah, ó bá tí kè é zì ó bá rò ó ah, èmi ò sọpọ́tì nǹkan tó fẹ́ ṣe yìí o ah, òkè kò sẹ́ni tó ní pé òkè kò má nífẹ̀ẹ́ ọkọ àbí kò má ṣe nǹkan gidi fún un àmọ́ tí ẹ̀ ṣèdúró kẹ́ ẹ ṣègbéyàwó náà tẹ́ bá ti ṣègbéyàwó tán tí gbogbo nǹkan ti níyànjú ẹ̀hẹ́n ọkàn máa balẹ̀ pé òkè ìwọ ń tiẹ̀ òun ní tiẹ̀ o anything tó bá wọ̀n òun ló lè ṣe fún anything tó bá wọ̀ òun náà òun ló lè fi ẹ́ dá lára àmọ́ sìn báyìí tó jẹ́ pé a ṣì ń prepare ni ah ò bá jẹ́ ká ṣe sùúrù ká tọ́rọ̀ yìí rò lẹ́ẹ̀kan sí o èmi ò fọwọ́ sí pé kó o kó gbogbo ogún tí bàbá ẹ fílẹ̀ fún ẹ kó o kó lọ́kùnrin lọ́wọ́ o èmi ò fọwọ́ sí o ọlọ́run inú mi fọwọ́ sí o. àṣe wedding àṣe wedding ìfẹ́ ta ní síra wa náà la ṣe ní síra wa bọ́bọ́ yìí ní ìfẹ́ mi náà dẹ́ ní ìfẹ́ ìnáwó àǹtí àdúrà ni kẹ́ máa fi ràn wá lọ́wọ́ kó má yọ ọkọ wa. ó dá mo gbọ́ mo ṣáà wí tó mo wí tó o dàárò tún dàárò lẹ́ẹ̀kan sí o ìgbà wo ni travelling yẹn máa jẹ́. mi ní pẹ́ lọ́mọ náà gbogbo preparation rẹ̀ mo ti ṣe. ẹ tó bá wà lọ fọ àrùn ló máa fi wà lọ́hùn kó tó di pé a ṣe ìgbéyàwó. mi lè pẹ́ lọ́hùn náà just three months. three months. Mm. ṣáà má jẹ́ kó ju yẹn lọ ṣọmọ ìpè mi nìkan ni màá máa wà nílé màá máa dá ṣe preparation wedding lọ àti pé ọkọ ẹ̀ tó fẹ́ dá sílẹ̀ yìí gan-an ó rí bákan bákan ẹ̀yin ò kí ń fọkùnrin lẹ̀ báyẹn ìgbà tó òun nìkan bá wà mí ìgbà tí wọ́n sọ pé kì o sáré lọ ọ́sùn lọ́n jò kí làwọn tó máa máa ṣe. wọ́n ti kójú bẹ́ẹ̀ lọ ká tètè ṣe ìgbéyàwó ikú kúrò ń bẹ kọ́kàn balẹ̀ o. ibi tí gbọ́ ju ọmọ àṣẹ tó dáa. so madam yeah. so based on instruction tẹ fún wa nípa intention yín láti transfer gbogbo property yín sí orúkọ kan yín so document yẹn láti prepare but for the last time mo fẹ́ bi ṣé ẹ ti ro kíní dáadáa ṣá. Ah, kí ni mo tún fẹ́ rò níbẹ̀ mo ti rò dáadáa nǹkan tí mo bá ní ọkọ mi ló ní nǹkan tọkọ mi náà bá dẹ̀ ní èmi ni mo ní àmọ́ ọ̀và ẹni tó lẹ́rú ló lẹ́rù náà àbí shitas. Eh, yes bó ṣe ń sọ látijọ́ iná nìyẹn wàhálà mm, lọ́ọ̀yà ẹ̀ ń ṣiṣẹ́ yìí ni okay and there's nothing wrong in that ṣe um, rí èmi náà gẹ́gẹ́ bí ọkùnrin mo try láti wà careful because mi fẹ́ kí nǹkan tí àwọn ará àtàwọn máa wò pé ọkọ̀ yẹn kàn dé kọ̀ wá gàba lé gbogbo ohun tí ọlọ́run ṣe fún àtayédáyé ni ó ti possible kó jẹ́ pé ìyàwó níjọ kan lọ but ṣe rí òun jẹ́ kó yé mi wípé wọ́n kọ̀ òun òun dẹ̀ gbẹ̀kọ́ pé nílẹ̀ yorùbá òun mọ̀ wípé ọkọ ló yẹ kó wà in control òun ló ṣe insist pé òun fẹ́ transfer ownership gbogbo nǹkan òun fún mi pátápátá in fact mo yarí gbà tó dẹ̀ dìgbò bẹ̀rẹ̀ sí ní ní sleepless night lórí ẹ̀ mo ah ok jẹ́ ká ṣe bó ṣe fẹ́ òun ló sún adé ibi tí adé yìí. tó since tẹ́tí jọ conclude lórí ẹ̀ um, ẹ máa ní láti sign àwọn column kan fún mi nínú dọ́kúmẹ́ǹtì. ṣe understand so wíwá kan kọ́ ṣe àwọn ẹ̀